الله يعلم متقلبكم ومثواكم. الحمد لله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته tó díẹ̀ tí wọ́n kú wọ́n ní ọmọ àwọn àǹkọ́ àti ìyẹn náà kú lọ. ó ní wọ́n sọ pé sáà sábà ẹ̀yà ò ìparí bí wọ́n ti yẹ kí kú lára. ọmọ

يا رب الله يا رب الله أتخشى الذنوب ويوم أن يوم أما الذنوب أهون علي أهل الصراط فجعل الليل بقية الصراط وإنما أخشى سوء القوم قريبا من القليل إن كنت ẹni máa ń wọ́n sọ pé ẹ̀yin á ń yẹ̀ ẹ̀yìn lórí ọlọ́run tó ń bẹ̀rù aláwọ̀ ọ̀rọ̀ èyí ẹ̀dá ọlọ́run ní ìlú oríṣiríṣi ọlọ́run ní ọ̀rọ̀ ìlú. Wọ́n ìyàwó kì í ṣe wọ́n lè máa bá a. èyí níjọ́ tí wọ́n bí àwọn ìgbà ó sì jẹ́ ọmọ rẹ̀. a ọ̀rọ̀ yà wọ́n mú wọn. kì í nílẹ̀ o ní ìgbàlódé ìgbà. níjọ́ bá mi ní tó bẹ̀rẹ̀ ní pépè ó ti dáná a ó ní káàmù àwọn ọ̀rẹ́ fún mi nù àánú ní ìfọwọ́sọ làwọn ò ti náà. tí ó bá yẹ kí ọtí ọmọ ẹ̀gbọ́n mi sọ أخرجه البخاري ومسلم من حديث الأنصاري أي من الزين أي بن عباس رضي أنا من سبب نزول هذه السورة بعد أن نزل أنزل الله سبحانه وتعالى في سورة الشعراء وأنذر عشيرتك الأقربين أعوذ بالله من الشيطان الرجيم فأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين الله أكبر فإن عصوت فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم أرني آه، وأنزل يجب أن أخبر الروس لم تتعب بوسعي وأنزل عشيرتك الأقرب وما صحيح الضوء عليك ṣùgbọ́n fún bọ́lá mi ti gbọ́ báyìí ìdájọ́ ẹgbẹ́ ìrìnàmọ́ ní ìfún òfin sọ́fà. ànábi ni yàá sọ̀bà á yàá sọ̀bà á ẹ̀rọ tó ń yẹ kúrò wọn ní ìfẹ̀lú ìgbà ìgbà ọ̀sùn àdúgbò. ìtú yẹn máa ń sọ ní táwọn ọ̀tá bá ń gba lóbi wọn bóyá lóbi jù. ẹ̀dá wá ẹ̀dá wá. abákẹ́ni àwọn ọ̀gá mi àti tó ń jẹ́ ìlú àti tó ń jẹ́ يا سبحا يا سبحا فاجتمع القوم فاجتمع القوم عليه هم بقى كل واحد صلى الله عليه وسلم قل يا قوم ايه يا أرأيتكم إن أخبرتكم أن العدو يصدقكم أو يمسيكم أأنتم تصدقون كما تقولون وتاتي جبل خلف هذا الجبل لا يطيع أن وتاتي wọ́n fẹ́ẹ́ gbé àgbò nílẹ̀ kan náà àmọ́ ìlú rẹ̀ fún ìjọba ọ̀dọ̀ ìjọ ìjọ kọ̀ lórí ti gbé ìgbà káàdì náà wọ́n ṣe fẹ́ kó gbàgbọ́ rẹ̀ àtẹ́yìn tó ń tó ń tó ń أعدتم تصدقون قال بعضهم ما جربنا عليك كذا أخبار أما أنت بأن مسجد máa ń àbí torí tó fẹ́ sọ èdè ìwádìí bá di à àmọ́ ní ilé ẹgbẹ́ sábàdà ọlọ́run ti ṣe nípa yẹn láti jọ náà ọlọ́run ti kàn fún mi ní ọjọ́ ìlà wo lójú ẹsẹ̀ ọlọ́run ti sọ fún àbúláàbí olóore ló máa ń ka ọmọ náà ẹ̀ka gbogbo ẹ̀mí ìdíjáde lẹ́yìn ìtọ́jú sọ̀nà dáadáa ìtọ́jú. ọlọ́run bá ti mú ibi ọlọ́run kò sẹ́kù nínú ọmọ rẹ̀ ẹ̀yọ̀ kan ní ìlú ọlọ́run rẹ̀ kò ju ìlú rẹ̀. Tabbalak, mo sọ fún ẹni báyìí, ṣé o gbà lẹ́yìn ẹ̀yìn ah ní ibi ọlọ́run wọ̀nyí ọlọ́run ìjọba ìtàkùn yàda àti ìdílé àná ọlọ́run dájú alùpùpù wọ̀nà àtàkùn sẹ̀yẹ́ ẹ̀yẹ tí náà lọ́sọ̀ ní kalẹ̀. àwọn sọ́wọ́ wọn àwọn sọ́wọ́ àti ẹgbẹ́ sẹ́mi ọ̀dọ́ pé wọ́n ti gbèrè ẹ̀ẹ̀kan náà tábà yálà adìyẹlá àbíyẹ̀tà mà adìyẹ alùpùpù wọ̀nà àtàkùn sẹ̀yẹ́ fúlà náà rọ̀ dákàlà wọ̀n mọ̀ àtúwò àmà ọlọ́run ní kájọ lẹ́ àkọ́mọ ọlọ́run ti a ó mà sọ̀kò agbèwájú ní àwọn yorùbá pé orí ọ̀rọ̀ pé o gbẹ̀ngbẹ̀ yẹn rò pé a ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n mi ló bá bẹ̀ mí ọ̀rọ̀ mi dé àwọn èèyàn ti jọ lọ. àwọn ìṣe mi wà fún pé èèyàn ti kí èèyàn náà jẹ àkọ́kọ́ ẹgbẹ́ wọn sọ pé ó dàbí ìṣẹ̀lẹ̀ pé ẹ̀kọ́kọ́ wa rẹ̀ kí èèyàn sọ yìí kan. ọlọ́run ní. إذن بعث أشقاها قال لهم رسول الله ناقة الله إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها nígbà tó fẹ́ padà fún mi gbọ́ nínú èyí tí àwọn فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم ẹ máa ń jẹ máa ń jẹ káàkiri nínú ọ̀nà gbogbo ọ̀dẹ́dẹ́ rẹ̀ ọ̀gá àdéhùn apá ọ̀gá ìparapọ̀ ní ọlọ́run èèyàn fẹ́ ṣe é nínú ọ̀rọ̀. قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم أيقول له ماما إنبان لوجه àwọn tí wọ́n ti dèrò fún àwọn ما أنت إلا بشر مثلنا فمن بعد ما تنزل lẹ́mìíràn sọ ọ́ di pí. ó ti dáná bí ọlọ́run ó ti bá àdá náà lọ́dọ̀ tó wọ́n bá mi. ó ní wàhálà ìtàkùn alákàtà yìí wàhálà wàhálà. وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين موسى أنا من أنا wọn náà láti gba wá ìyá ẹ àtúbọ̀ wá. قال ألم ربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين. táwọn agbẹjọ ń bọ tó ń pa bọlá tó ń gba bọlá rẹ sí wa tó ti dà lábí ọlọ́run ọba. nígbà tó tó lọ kó dàgbà lọ́dọ̀ wa kó tó lọ. oníkàtà jí ọlọ́dọ̀ ló rẹ̀ ń dàgbà. ṣé ẹ rò pé ta bá wà nípò àrùbọ̀nà bẹ̀rẹ̀ ọlọ́run yìí wà àwọn àdéhùn tó wà tó tó ọlọ́run yìí kàn wá àwọn ìtàkùn kódà tó ń bú àwọn èèyàn tó ń dá orí ọlọ́run yìí dá wà ẹlòmíì ti ẹlòmíì ti fọ́ wọ́n ti mú ọmọ wálé ní tó fọ́ ní etí ó ẹ ká ní wáyé ní sọ̀kalẹ̀ ìjọ tó kó alákọ̀ọ́kọ́ yẹn tó lọ sọ bàbá tí a dára káfó kọ̀ rẹ sí. ẹ ti tán fún yẹn nìyẹn àìmọye ẹ̀rọ àìmọye ẹ̀rọ tí wọn ti di ọ̀rọ̀ láyé fún ìmọ̀ pé bí inú padà á rí nígbà ìmọ̀ pé kí dodo ẹ̀sìn yẹn. ìyàwó àbó láàbù yẹn làbúrò àbó sùfìyàn ó mọ jẹ̀mí ẹ̀mí ló ń tẹ̀ hárọ̀ òun làbúrò àbúsùfìyàn àbúsùfìyàn gbogbo yẹn wọ́n jọ kóra papọ̀ máa ń takọ ẹ̀sìn ní òun sì padà wà ní ìlú ọlọ́run sì padà yọ̀ ń kó ń bẹ nǹkan kan náà lọ́rọ̀ ń ra ìdíjà wọlé ìwọlé ó bá kọjọ́ kan ọlọ́run sọ ní sọ́rọ́ tó fọ́tò ọ̀làwọ́lá ìgbàanà mọ́kùnrin náà wọ́n ní sá ọmọ ìyá lámbá àlámọ̀hún ṣé lámbá àlámọ̀hún ọ̀rọ̀ rẹ̀. هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معقوفا أن يبلغ محله نعم ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم معرة بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما so ọlọ́run wá tọ́jú wọn àti fámìlì rẹ̀. ó ní ọlọ́run máa ń sọ fún wa pé wọ́n lọ́wọ́ láàrin ìjà ló ń mú ìnù àná. a ń ta ní kánàbí wọn ṣe ẹ má kógun wọn mọ́. wọ́n lágbára jù wọ́n lọ wọ́n lè kógun jà wọ́n òde ìgbé ànábì tí ilé lójú náà fún òun òun ṣe ọ̀wá àbọ̀. látàrí bẹ́ẹ̀ sọ wọn àwọn sàhábà wọ́n ti pèpè ẹ̀ àánú sọ àfẹlẹsẹ wọn ra tẹnìkan wá ti mọ́nà màná ó kú nìyà ọ̀ ìyàrá ìdí àmúgbà kan tó bẹ̀ wọ́n ní pàmì nìkan rọ̀ gbogbo kọ̀míṣọ̀n ilé ayé náà fún àwọn ìgbà náà yìí ń gbà ẹ̀sẹ̀ tó wà lá. ẹ wọ wọn kọjá imọ ní ọ̀pọ̀lọpọ̀ nílùú làwọn ilé wọn ọlọ́run ní wà láwọ́ láàrin ìjà wọn mọ̀ pé nǹkan ẹsẹ̀ wọlé ní ṣe múra ẹgbẹ́ ẹran ìṣẹ́ lọ àmọ́ àwọn kan ti gba ìsìlámù ní ìkẹ́kẹ́ ẹ̀rọ ìjà wọn lógun láyé mà ẹ̀ka ẹ̀ka máa bínú àwọn yóò sì fi pamọ́ lọ́wọ́ wọn tí ìlànà àti gbéjáde bó sì fẹ́ kó fẹ́ ti mọ́ nìkan náà kò bá jẹ́ kó ku ẹnìkan wáyé wọ́n <laughs> fẹ́ yọ ohun kú yẹ̀mí ìgbàlúwọ́ olùkọ́bí kàmí nà pọ̀ yìí. ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض tí wọ́n bá dùn papọ̀ ọlọ́run fẹ́ jẹ́ pé àwọn tí wọ́n fi dáadáa kan ló ṣẹ́kù lọ́kàn yẹn báyọ̀ ọlọ́run fi yẹn bá dáadáa yìí fẹ́ kò gbọ́dọ̀ jóná torí pé kẹ̀rí ìmọ̀ lọ́lọ́run ọba ọlọ́run ọba kì í jẹ́ èèyàn ní wọ̀ yá mo sì jẹ́ lágbádé yóò fún ẹ ní gbogbo ẹ̀ tó kò sí pé òun fi bá ọlọ́run ọba ìṣòro papọ̀ tí ò ní fún yẹn láàbí ẹ̀ ló wá fún yẹn ọlọ́run ọba fún yẹn kódà tó bá wọ́n sí àjẹyàn bẹ́ẹ̀ náà làwọn tí ń ṣe kèfèrí láyé tí àwọn adà láyé ìgbàdùn yóò wà lẹ́wà ti dá báyìí ọlọ́run ọ̀dà ẹ̀fọn ní ìta báyìí ó lè ó lè rówó e wọ́n lè gbéṣẹ́ fún un ó lè rí nǹkan kan tó dà tó bá fẹ́ fi ṣèrègùn sọ́lọ́ ń jẹ́gun àti àǹgbá mo mọ̀ ìwà ń ṣe islam nìkan ló ń gba àwọn ìjà lè fi hàn ojú olówó náà àwọn èdè tó ìjà yẹn ò rí kí wọ́n fẹ́ kọ́ńtàkì náà ìfẹ́lẹ́ fẹ̀yẹ̀ náà yẹn ó rí kó lágbájá ti jalè mo fi àgbẹ̀rù kò tó ní ìfẹ́ yẹn ó jẹ ìyá kúkú yẹn lónìí ọlọ́mọdé àti ìyá lọ́dọ̀ náà ìyá yẹn kì í ṣe kékeré di tó rọrùn láti jẹ tí ọlọ́run tó fi wà lọ́wọ́lá ìjọ àlọ́ mọ́kànlélọ́nà wọ́n ní sá òmìnira. lẹ́mtà ọ̀yẹ́wéhùn. wọ́n lẹ́mtà àlàmóhùn ẹ̀yin ní mọ̀ wọn tó bá dé bẹ́ẹ̀ ẹ̀rù tó tòfin rí gbogbo wọn. ọlọ́run sọ pé wà lá ìfọ̀sọ̀rọ̀ ìmọ̀ alùpọ̀ ìlẹ́kùn sálàmù láti sàmù mẹ́nání. تبتغون عرض الحياة الدنيا كذلك كنتم من قبل فمن الله عليكم يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة ولا تقولوا لمن ألقى إليكم السلام أو السلام سلام سلام يا بدون من بدون من يقرأ بالمد من يقرأ من من يقرأ حفص حفص بمد فحفص